nígbà tí àṣà wa èdè wa gẹ́gẹ́ bó ṣe mọ̀ bó ṣe ń lọ tó bá jẹ́ pa ìṣe àti àṣà ni àwa ní ṣe kí ni àwa la gba first àwa number one olóyè kó jẹ́ wípé gẹ́gẹ́ bó ṣe gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí àfihàn wa ìṣèlú bó ṣe ń lọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣáwọn ọmọ ìlú ni ṣé àwọn àlejò ni àwọn ta ní bẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ni ìjọba ti ń ṣe ṣé ọ̀pá wàhálà wà ń bí ọba mọ̀nìfàájì òpin ọ̀sẹ̀ kan lélẹ̀ orí street làwọn orí títì làwọn láti mọ̀ kan tó ṣẹlẹ̀ torí kékin ni ọba wa ọba èkó ìlú èkó làwọn wà làwọn ti ń jẹ làwọn ti ń mu ẹ̀yàn àdẹ̀gbọ́dọ̀ jẹ́ kó bàjẹ́ láfi wá síbi ìsàlẹ̀ èkó làwọn báyìí sì náà fa ọ̀dọ̀ ààfin ọba wa ọba Rilwan Akínolú gẹ́gẹ́ wa láti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ọba wa ọba wa ìlú Èkó ọba Rilwan Akiolu ẹni yẹ pé àwọn ọ̀dọ́ wọ́n ya wọ inú ààfin ọba wa tó dẹ̀ pé jàǹbá ńláńlá lọ ṣe ń bẹ̀ tó tẹ̀ kí bo ọ̀pá àṣẹ oríṣiríṣi nǹkan ìṣẹ̀ǹbáyé lọ ti gbé kúrò nù ààfin àmọ́ àwo ò sí ń bẹ̀ ńlá fi ní ká wá sí àdúgbò wa bẹ́ẹ̀ ṣe ń wò báyìí sí ààfin ló wà ní ẹ̀yìn tẹ̀rín àti wá rọ̀ wọn bàbá wa kan tó yẹ pé ọ̀wọ́n náà ibi ló wà àárín ààfin náà ni wọ́n wà ni wọ́n ń gbé làfọwọ́n ni ká bá wọn sọ̀rọ̀ kí a lè mọ bí ó ṣe ṣẹlẹ̀ gangan kó má dé pé àkọ́ máa gbóríṣiríṣi kan lórí ẹ̀rọ ayélujára àti orí amóhùnmáwòrán mú wà wọn bí bàbá ẹ pẹ̀lẹ́ sà. ẹ o ẹ lẹ kúṣẹ́ ìlú àdúrà wa gbà o. ẹ jẹ́ bá mi dárúkọ yín fọ̀wọ́n aráalé àti kẹjẹ́ kọ́ mọ ibi tàwa gangan gangan báyìí. ẹ èmi ni Prince Toheeb Ọlọ́ládé Saheed ọmọ bíbí inú Èkó yìí ni mí ọmọ olóyè ni mí ọmọ ọba náà sì ni mí so àdúgbò tí adẹ̀wà náà ni àdúgbò wa ní ìga ìdúgọ̀ràn ní ilé bàbá wa ń bíbà ibẹ̀ ni àwà tá a ti sọ̀rọ̀ báyìí. ẹjọ́ sáà tẹ́bá náà ọmọ ọba ṣẹlẹ̀ bá mi dárúkọ kọ́wọn ará alẹ́ kó lè hàn sí wọn gangan. èmi mo jẹ́ ọmọ ọba òṣùwò ọlọ́tọ̀ ọ̀fọ̀tọ̀ mo tẹ̀dú jẹ́ ọmọ olóyè elétùwàṣẹ mo tẹ̀dú tọmọ ilé olùwà so tó bá jọmọ èkó wàá tọmọlé mẹ́rin sí márùn gẹ́gẹ́ bí ọmọ gidi ọmọ ilẹ̀ yorùbá èkó yìí bàbá oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ pa àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ níbí àwọn kan ń sọ pé àwọn jàǹdùkú nǹkankan lọ́wọ́ àwọn kan ń sọ pé ọmọ àdúgbò nǹkankan ni ẹ bá yọ̀nà náà kan ara alẹ́ kọ́ lè mọ bó ti ṣẹlẹ̀ gangan. sẹ́yìn <laughs> gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ eh, ní bíbá yìí ìbànújẹ́ ló jẹ́ fún àwọn ọmọ bíbí èkó yìí ìbànújẹ́ pátápátá gbà ló jẹ́ fún wa kò ń ṣe àwọn ọmọ èkó kò ń ṣe àwọn ọmọ àdúgbò àwọn lọ́wọ́ inú ìgbà bàbá wa yìí àwọn ọmọ jàǹdùkú àwọn ọmọ àtọ̀hún ìwà àwọn ọmọ ìjọba àwọn tó wá láti ibi tí a ti ẹ̀ mọ̀ tó ń ṣe ọmọ àdúgbò yìí àwọn lọ́wọ́ inú ìgbà bàbá wa yìí tó dẹ̀ ṣe ògbò èyí tí ó ń wọ̀n ní ibẹ̀ tí kò sì dùn mọ́ wa ní inú. ẹ̀bùn ọ̀rọ̀ adá máa sọ ń pé gbàtẹ́ bá nípọ̀ wọn jàǹdùkú kọ̀ọ̀kan lọ́wọ́ ọ máa sọ pé sẹ́ni tó lè wá sírú bíi torí gbogbo nǹkan tá à ń rí nípa àwọn nǹkan tó ń pọ̀ pa àṣẹ tó ń gbé nǹkan kan lọ báwo ló ṣe ṣẹlẹ̀ ṣé àwọn ẹ̀yìn ẹ̀ ń rí wọn ni àbẹ́ tún yọ̀nà nú ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣé ìbọn nǹkan kan lọ gbà àti pé ṣé kò sọ́wọ́n tó ń dáàbò bo àfihàn bá ni. àwọn tó ń dáàbò bo àfihàn bá wà àwa náà ta dúró lọ́tún náà ara tá à ń dáàbò bo àdúgbò tá à ń dáàbò bo àfihàn bá pé nǹkan kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí ìkọ̀kan ní àdúgbò ṣùgbọ́n débi pé àwọn náà wà pẹ̀lú kábíyèsí wa báyìí ṣùgbọ́n ọwọ́ tí gbogbo wàhálà ẹ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá tó wà pẹ̀lú kábíyèsí wa ọ̀hún gbọ́dọ̀ ṣe nǹkan kan torí pé tí ọba yìnbọn tó bá pa àwọn kan wà ní kábíyèsí ló pa tí àwọn ará àdúgbò náà tí a bá dìde sí wọn wá ní àkábíyèsí ló ràn wá kápá wọn. bá yín fún ara rẹ mọ. orúkọ tèmi ni alájà Kubrat Òṣòdì. mọ́mì nǹkan oríṣiríṣi nǹkan la gbọ́ pó ṣẹlẹ̀ ní ààfin ọba wa ẹ̀ẹ́mí ìmọ̀ bẹ́ẹ̀ àwọn àmìgbà tó ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ gangan torí àwọn kan sọ pé àwọn àdúgbò àwọn kan sọ pé àwọn jàǹdùkú ni ẹ bá yànnà nú ẹ̀ kọ́wọn ará alé kí wọ́n lè rí ìtójú òtọ́bẹ̀ kọ́ lè rí dìmú. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nǹkan tẹ̀mí kan rí ń ni pé ìgbà tí sídẹ̀ǹtì ẹ̀ hápùn oníkàlùkù sáré wọlé ni ṣùgbọ́n ọmọ èkó gidi kò gbọ́dọ̀ pò máa wọnú gàì òun máa lọ jí nǹkan gbogbo ẹni tó bá dẹ̀ jí kan tójú ẹ̀ bá rí kó fara mu ara ọ̀wọ́n onílẹ̀ yìí náà á mu ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé outsider tó máa wá tó máa pọ̀ fẹ́ wá bàálù èkó jẹ́ ọlọ́run àbá tiwọn jẹ́ nítorí pé kí ni àwọn bàálù wa jẹ́ irú àwọn tó wà ní sẹ́ẹ̀ òkè pòpò amọ̀yẹ ara wa àwọn tó wà ní Òṣòdì amọ̀yẹ ara wa àwọn tó wà ní campus amọ̀ra wa àwa ta tún wá wà ní ológbò lọ́hùn amọ̀yẹ ara wa àwọn náà dẹ̀ wá lè ní god pound fẹ́ máa wọ inú gàwa ba nǹkan tí nǹkan ọba jẹ́ gbogbo àwọn tó wá ṣe tó jọ ọmọ tí òun ṣọmọ ọlẹ ọmọ ọlẹ yìí tó bá ṣe okùn òkọ̀rọ̀ ṣùgbọ́n táyé pọ̀ máa tọ̀hún rìn náà ni ọlọ́run á mú wọn onílẹ̀ yìí náà á mú wọn ajẹ́bí pété mi náà ṣe gẹ́ ni. àtàrọ̀ bíi lọ́nà kan àbí kejì yẹn àwọn náà tan mọ́ ìgà gangan so bó ṣe ń lọ gangan lọ́ ṣe máa sọ fún wa mo wà pẹ̀lú kan náà wọn uncle wa ń bì tán náà dẹ̀ jókòó ẹ̀ ta ni ká tún gbọ́ bàbá ẹ pẹ̀lẹ́ sà. ẹ ká sàn. ẹ jẹ́ bá mi dárúkọ yín fún ara ilé sà ẹ jẹ́ kó mọ àdúgbò tá wà gangan. ìsàlẹ̀ Èkó la wà ní Onímọ̀lẹ̀ Palace ní ìsàlẹ̀ Èkó orúkọ mi ni Ganiu Onímọ̀lẹ̀. ìṣẹ̀lẹ̀ sẹ́kọ̀ọ́lẹ̀ tó yẹ ọmọ ọ̀dọ́ yálà wọn tí wọ́n já wọ inú ààfin ọba ẹjọ́ bá wa yànnà náà báwo ló ṣe ṣẹlẹ̀ ń jọ yẹn gangan àti pé wọ́n ta lọ́ọ́ ṣiṣẹ́ yẹn gangan. ẹ àwọn tó ṣiṣẹ́ àwọn ọmọ eré abọ́ ẹ̀ ni tó di agbára wọn dẹ̀ ti ju tiwa lọ ládùúgbò láti àtàkì wọn kálá àárọ̀ ọlọ́pàá pẹ̀lú wa alẹ́ àtàkì wọn so nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gbogbo àwọn àdúgbò ń tọ́ láti rescue kọ́ máa wọnú ga bẹ̀tì agbára wa ò ká wọn wọ́n ti pọ̀ jù so at long run wọ́n padà wọ bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi wọ́n wọ pẹ̀lú bọ́ lọ́wọ́ pẹ̀lú gbogbo ẹ̀ ní ọwọ́ bẹ̀ tọ́lá àwọn fẹ́ sún pàápàá ìyẹn là ń bá wọn pò títí títí títí bẹ̀tì ẹ eh, ilé ọlá lọ́ba jẹ́ yẹn o ọmọ tó bá ba ilé ọlá jẹ́ ọlá ti tán lára wọn o yìí ti tán lára wọn gbogbo nǹkan burúkú èkó yóò ti dà lórí wọn gbogbo ẹnikẹ́ni tó bá nǹkan tó kọ́nú gàgán ẹni tó bá mú wọlé bí ìgbà tí yàn gbé gbóná wọlé ni so a ní sọ jù bẹ́ẹ̀ lọ ó tán ní ẹnu òkùnkùn ni inú wa ò dùn fẹ́ bá ṣe rọ́jọ́ òun láti sọ láti jẹta ó pẹ́ kébì tó padà dé tó àtàárọ̀ mo ti wọ́n lọ sùn wọn nígbà tó máa padà dé mo ń pa àwọn ẹ̀gbọ́n mi ládùúgbò oníbàbá ló ṣẹlẹ̀ so ó dùn wá ó dùn wá bá àánú jẹ́ o kódà ń ṣọ̀fọ̀ ẹ̀ lọ́wọ́ ni àwọn bàbá wa lọ́jọ́kọ̀ iná ọ̀rọ̀ ẹ̀ náà là ń sọ bẹ́ẹ̀ ṣe ń bá wa yìí so lágbára Elédùmarè ọba tí òun ṣàbòsí gbogbo nǹkan tó ń ṣe lẹ́kọ̀ọ́ yìí tó wá ṣe inú gẹ̀sà lẹ́kọ̀ọ́ yìí àwọn àwọn lágbára Elédùmarè àníṣojú ẹ̀ fọwọ́n tó wá ń sọ torí mo ti bá kan náà ń kó wa náà sọ torí nǹkan tó ń sọ ni pé wọ́n ti gbé ọ̀pá àṣẹ wọ́n ti ṣe gan àwọn ọmọ tó fi yé mi bí pé ń pé lè ṣà gangan wọn bí ẹnìkan kan rẹ kó lè débẹ̀ ní ibẹ̀yẹn ẹ bá mi yànnà náà ibẹ̀yẹn fọwọ́n ara àlẹ́ káàkiri tán. ọ̀dẹ̀ ni wọ́n ọ̀pá àṣẹ ọbẹ̀ kò ń ṣe gì abẹ̀rẹ̀ ni tẹ̀bá wa níjọ́ tó bá jẹ ní TBS ẹ ti mú abẹ́rẹ́ bí irin báyìí òun lọ́pàá àṣọba tiwa èyí tọ́lẹ̀ lọ gbé àtìgbà nǹkan wa lọ́wọ́ wọn bẹ̀tẹ̀ tó gbé náà wọ́n tó fi gbé kò ní fi kò ní fi ṣe nǹkan rẹ láyé ẹ̀ agbára Elédùmarè àwọn eégún gà bí wọ́n aláṣekù gà bí wọ́n kódà láti ìran wọn títí dé ọmọ ọmọ ọmọ ọmọ wọn ọmọ aṣọ́rí burúkú gbẹ̀yìn ayé wọn torí àìṣe náà ṣe yẹn o ìtúwádẹ̀ ṣe àìṣe àìbí àbí. Eh, ìsàlẹ̀ kó náà la ṣì wà báyìí ní ààfin eh, ọba wa ìjókòó àgbà of Lagos eh, tí ó yẹ pé kó wà ní ìsàlẹ̀ kó ń bí tí ò jìnnà sí ààfin ọba wa ń bí ẹgẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ tá à ń ṣe ni pé a dìídì wá sí àdúgbò ń bí ká lè ká lè mọ̀ yìí tó jò tọ̀ torí oṣù kan là ń gbọ́ kẹ́yìn náà ṣe máa òkè ní nígbà tí dẹ̀rẹ̀ à ń kàn ń gbóríṣiríṣi a máa ń fẹ́ mọ̀ yìí tó jò tọ̀ ọbẹ̀ gangan ló gbà wá bí mo ti wà pẹ̀lú kan náà wọn bàbá wa ń bí wọ́n dárúkọ fún yín wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ bí ìṣẹ̀lẹ̀ yẹn gangan ti ṣẹlẹ̀ wọ́n tí wọ́n ṣe ìjàmbá tó yẹn àti pé kí ló rí sí àti pé kí tí ló máa ṣẹlẹ̀ ẹ bá mi dárúkọ yín fún ara lẹ́sà. èmi ni Prince Akeem aládé tẹ̀sílẹ̀ ọ̀ṣunbà nǹkan tó ṣẹlẹ̀ ní ìjọ tí wọ́n ṣe protest ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé gẹ́gẹ́ bí kábíyèsí wa tó wà nùgà ọba rilwan àrẹ̀mú babátúndé akíolú níjọ́ yẹn ìró òbọn là ń gbọ́ nlé káàkiri láti ìdájí bá ṣe wá ń gbòòrò ọ̀bọ̀n yẹn tẹ́lẹ̀ nísàlẹ̀ èkó tá a bá gbọ́ọ̀rọ̀ ọ̀bọ̀n a máa bọ́ ọ̀tà a máa wò pé kí ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ń jọ yẹn inú ìgà náà dẹ̀ ibi ìgà náà dẹ̀ la máa ń pé sí tá a máa wò pé níbo nìbọn ti ń dún ogun wo ló fẹ́ wọ ìlú èkó ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé a ní access láti wọ inú ọ̀gá ọba a dẹ̀ ní access láti dúró sẹ́nu ọ̀nà ọ̀gá ọba a níbi tá a lè dúró sí tọmọ ṣàlékún lè péjọ sí mọ́ ìtorí ẹ̀ lolúkálùkù ṣe wà nínú ilé bá ṣe ń gbúròó bọ́n ó pẹ́ tá a ti ń gbúrò ọmọ yẹn ìgbà tó máa tó bíi two three hours la gbọ́ pé àwọn ọmọ jàǹdùkú wọ́n ti ń sun inú gà àwọn kan tó wá yọjú lókè là ń sọ pé inú gà kan ló ń sun mọ́tò tó wà wájú gà ló ń jóná ilé náà la wà lọ sọ pé àwọn àmì ti dé láti wá gbé kábíyèsí jáde ìgbà wọn dẹ̀ gbé kábíyèsí lọ gbígbọ́ ta tún máa gbọ́ ni pé wọ́n ti wọnú gà wọ́n ti ń kó oríṣiríṣi nǹkan lábẹ̀rẹ̀ sí wò wọ́n nǹkan tá a ṣe bẹ̀rẹ̀ sí wò wọ́n ni pé ó ṣòwà lọ́wọ́ a lè pagiri ó jẹ́ nǹkan ọdún nǹkan tó báyọ̀ nu jẹ́ torí a lè pàgìrì kálá lọ́nu gà nítorí pé kí ni kò sẹ́ni tá a fẹ́ lọ bá ń bẹ̀. ìsàlẹ̀ èkó kẹrin ogun ò ọ̀dọ́ èyí tó ṣẹlẹ̀ yìí kì í ṣe ìsàlẹ̀ o kì í ṣe ìsàlẹ̀ nítorí pé ọba wa kò fọwọ́ mú àwa aráàlú pọ̀ kò fọwọ́ mú wa ká máa lò sínú gà ká máa lò síta ga. ká máa lò káàkiri ká ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ni wọn ò lè ráyè wọ ìgà. nígbà tí náà ni àṣà wa èdè wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní orí amóhùnmáwòrán wa ń bì yìí tó bá jẹ́ ń pa ìṣe àti àṣà ó jẹ́ nǹkan tá ṣe kí ni tá a gbọ́in gbọ́in ìṣẹ̀lẹ̀ ńlá kan wá ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí tó jẹ́ pé a gbọ́ pé àwọn ọmọ jàǹdùkú kan ya wọ inú ààfin ọba wa nísàlẹ̀ kòńbí ó dẹ̀ jẹ́ kan tó bà wá nú jẹ́ gan oríṣiríṣi nǹkan dẹ̀ là ń gbọ́ tó dẹ̀ gbà ń wò pé èwo lójòótọ́ èwo ló jẹ́ rọ́ńbẹ̀ làfọ àbẹ ká wá sí ìgà gangan ká wá bọ̀ wọn bàbá wa ká wá bọ̀ wọn màmá wa ká lè mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan ká dẹ̀ mọ gbésẹ̀ tó ń gbé bírò òṣèlú wáyé mọ́ torí irú eléyìí tá a lè gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ olórí gbogbo olóyè ìlú Èkó àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí àwọn lọ́jọ́kọ̀ tí wà ń bì bàbá ẹ pẹ̀lẹ́ sà ẹ jẹ́ bá mi kí gbogbo aráalé tó ń wò yín káàkiri sà. mo kí gbogbo aráalé mi lè kí gbogbo aráalé Èkó bàbá ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ yìí kílẹ̀ kílẹ̀ kílẹ̀ rí sọ sísà tó ló jẹ́ nǹkan tó bà wá nínú jẹ́ gan sa àwọn ará èkó àwọn ará nàìjíríà wọ́n fẹ́ gbọ́ látẹnu yín sà. Ah, irú ilé yìí ò ṣẹlẹ̀ rí i bóyá nítorí pé àwa èkó a kó àlejò mọ́ra jù ni wọ́n fi wá ṣe báyìí fún wa àti nǹkan bíi pé a rọ̀ a ní sùúrù wọ́n ṣe wá ṣe báyìí fún wa wọn ò lè ṣe báyìí níbòmíì ṣùgbọ́n ìjẹ́ ìyẹn àwa àwa àwa àwa ò ní nǹkan tá a fẹ́ sọ ọ̀rọ̀ mọ́nú ni. torí nǹkan tí à ń gbọ́ káàkiri táwọn èèyàn dẹ̀ ń gbọ́ tó dẹ̀ gbé wá síbí ni wọ́n ń sọ pé ọ̀pá àṣẹ o kìíní kan kìíní kan ọmọ mùwá náà di sán bí kò ṣe é ṣe tún bá wa jẹ́ kọ́ gbọ́n pé kò sí nǹkan tó ṣe ọ̀pá àṣẹ àbí gbogbo nǹkan tó jẹ́ ṣe. kò sí nǹkan tó ṣe ọ̀pá àṣẹ ńlẹ̀ ni kò ṣe gbé kódà ọ̀pá tó ń gbé káàkiri tí ẹ̀fín ṣẹ̀yẹ fún yàn ni. ṣùgbọ́n ní ṣókí tèmi gbogbo ẹni tó bá ṣe ìṣekúkè á rí ìrékùrè ẹni tó bá dẹ̀ ṣe nǹkan tí èèyàn kan ò ṣe rí ojú àárí ojú ẹni tí nǹkan ò ṣe rí àwọn alálẹ̀ ìlú èkó wọn ò sùn o àwọn alálẹ̀ ìlú èkó wọn ò gbogbo ọmọkọ́mọ tó bá lọ́wọ́ ní gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣe ìnárílẹ̀ àfàwọn sórí àwọn baba ńlá wa àwọn alálẹ̀ ìlú èkó yìí so ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ.